إن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار وقال تعالى في القرآن الكريم ولا تستوي الحسنة ولا سيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو عز عظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع سيئة حسنة تمحوها وخالق الناس بخلق عقل. هذا تكون ونورا ọba àlékẹ́ ọlọ́ba tí ó tóbi jùlọ ọba tí ó ga jùlọ nínú ọlá rẹ̀ nínú àánú rẹ̀ nínú gíga jùlọ rẹ̀ ọlọ́ọ̀bà yìí ọ̀kan tuntun ọ̀tọ̀rọ̀ ìjẹ́jẹ́ ọlọ́run fún aṣíwájú gbogbo ọmọ ẹ̀dá pátápátá láyé ń bí ní láìkì àmà ni wọ́n wà nàbí ìrìnà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà ni àrẹ́bùwà Muhammad ìṣẹ́ ọlọ́run ìjẹ́ ọlọ́run kó máa bá ànábì ìṣẹ́ ọlọ́run kó bá wọn ara alẹ́ ànábì kó bá wọn sọ́ọ́bà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tọ ìlànà tí ó sílẹ̀ títí di ọjọ́ kan tó ti ń pé láyà ń fáwọn mẹ́lú wọlé àbẹ̀lún ilà mẹ́ni àtàláhà bùkọ́lù tẹ̀lé ọjọ́ tó ti pé owó òní fáǹfààní fẹ́dà bẹ́ẹ̀ ni òǹkà iye ọmọ tí àdábílá láǹfààní kan tó ṣe fún àyàfi àwọn tí wọ́n bá wá bá ọlọ́run bá ní ṣọlá pẹ̀lú ìṣàpọ̀ mẹ́sìn rẹ̀ fún ìbáratàlá ọlọ́run bá ní ṣọlá nínú àánú rẹ̀ ó ṣe dáadáa fún wa bẹ́ẹ̀ ló ti ṣe dáadáa fún wa torí pé ọlọ́wọ́n bá òye ẹ̀kọ́ gbò lẹ́nu tó ṣe wípé ó tarí dáadáa sí ọ̀dọ̀ ẹnì wa àárọ̀ ni ọba yìí ṣe dáadáa pẹ̀lú wa síwájú ká tó máa ọlọ́wọ́n bá ọba dáadáa ló jẹ́ sí wa ìgbà ọba yìí kò yẹ tó ṣe wípé ó kọ dáadáa bẹ́ẹ̀ ló kádàrà dáadáa mọ́ wa tábáwo ìtẹ̀mí wa látòkè ìgbà tí ọlọ́run bá tó ti bí wa wá ti dá wa sáyé táwọn òbí wa ti bí wa títí di àsìkò táǹbẹ̀ nú ẹ̀ dáadáa ọlọ́run ọba àlejò yẹ kò ṣe pé ó pẹ̀lú wa ìbá ní àdá tó bá mọ ní pẹ́ bí kẹ́dọ̀ bàbá ṣe pé ilé ayé tẹ́lẹ̀ náà a lè rí gbogbo ń tà ń wá tán ìjọ tí ẹ̀dá bá rí gbogbo nǹkan tó ń wá tán lé ayé ìjọ náà ní tiẹ̀ ti tán láyé gbogbo tó ń bẹ láyé kò lè tẹ́dà ìjọ tó bá bèrè ẹyọ kan bàtà ẹyọ kan bá jẹ́ tiẹ̀ yóò bèrè kejì ìjọ tó bá bèrè apá ìjọ tó bá kú lápá yóò bèrè ẹsẹ̀ eléyìí àdámọ́ta dọ́mẹ̀ẹ́dẹ́yàn ni títò lè jẹ́ tiwa. àyàfi gba tó ṣe wípé ẹ̀dá tẹ̀rí gba gbogbo ẹ̀ pátá ọlọ́run bá ní tọ́lá ó kọ̀ bí dáadáa sí ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wà ọlọ́run ní tọ́lá fi dáadáa ó fi bá wa lò táwa náà bá ronú jinlẹ̀ dáadáa dáadáa wa lò yìí ọlọ́run bá ní tọ́lá wá fẹ́ káwa náà kákọ̀ ọba tó ń wa sàníyàn ká dojú dáadáa yìí ká dákọ àwọn ẹ̀dẹ́ ẹgbẹ́ wa fàídàn al'ihsan ká máa ṣe dáadáa ọ̀rọ̀ kan ní tó ṣe wípé àwa mùsùlùmí ọlọ́run bá àlékè ọlá tàwa lólobó sí ẹ̀sìn wá pè wá níjà ká kára máa sí kí n tá ní al'ihsan ká máa ṣe dáadáa ọ̀rọ̀ nípa dáadáa ọ̀rọ̀ tó fẹjú tó gbajúgbàyè ní tó ṣe wípé tabadárúkọ dáadáa àwọn èèyàn lóní gbogbo tó ń lórí dáadáa òun náà tó bá ti tó bá ti fún yẹn ó gbà wípé wọ́n ti ṣe dáadáa fẹ́ nìyẹn náà nìyẹn iṣẹ́ wípé tó ń bá bá fi dáadáa báwọn èèyàn lò ní àmójú kan tí ìsìláàmù fi wo dáadáa ojú kan tó fẹ̀ tó gbòòrò ni tó ṣe wípé ó ní í ṣe pẹ̀lú ayé ọmọ ẹ̀dẹ́yàn bẹ́ẹ̀ ló ní í ṣe pẹ̀lú àlùkìyámà wa ó ní í ṣe pẹ̀lú ìta ọ̀pọ̀lọ́rọ̀ ni ó ní í ṣe pẹ̀lú ìta àwù ni wa dáadáa tá ń sọ yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa ó ní í ṣe pẹ̀lú àkọlẹ́ dáadáa ní í ṣe pẹ̀lú àgbàkáàtì bẹ́ẹ̀ ló ní ṣe pẹ̀lú ìṣẹ̀rẹ̀ àjò lọ sílé ọlọ́run ọba táǹpẹ̀ ní hajj gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ó ṣe pé ó gbé àlámà rí ẹ̀dọ́ ọmọ èèyàn ó gbèrò gbogbo àwọn nǹkan wọ̀nyí ló bùkátà sí táǹpẹ̀ ní al nínú àwọn abá tó máa pé al òun náà ni al-ihsan bil matlubi shar'an ala wajhi hasan ń tàbá ní kéèyàn ṣe dáadáa nínú àwọn nǹkan tá a gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní ká ṣe nǹkan tí ọba tó dá wa tó pa wá láṣẹ ká ṣe látara ẹ̀sìn wa aláwọ́dì asàn lójú ọ̀nà tó fi ń dáa jùlọ ká má pẹ̀lú lórí nta ní ká ṣe yẹn kárípa ṣe dáadáa irun la ní ká kí ni kárípa kírun yẹn dáadáa àwẹ̀ lọ́níkàgbà ní ká gbé àgbà àwẹ̀ yẹn dáadáa àbí lójú ọ̀nà ní ní tó ṣe wípé kullu qawlin aw fi'lin hasan gbogbo ọ̀rọ̀ dáadáa téèyàn bá máa ń sọ jáde lẹ́nu àbí gbogbo wà dáadáa téèyàn bá máa ń wù níwà àwọn akíni tó ṣe wípé a fi ń ṣe ìtumọ̀ ọba tó dá wa ni ọ̀rọ̀ ní afẹ́fi súnmọ́ ọlọ́run bá lékẹ́ ọlọ́ba tó dá wa ìwà aláwù ní afẹ́fi wà yìí afẹ́fi súnmọ́ ọlọ́run bá lékẹ́ ọlọ́ba tó dá wa wọ̀yọ̀ alì bẹ́ẹ̀nà kò ní òbí náà àbí kó ṣe wípé yálà ọ̀rọ̀ ta sọ ní àbíwàta wù ní afẹ́fi fi dáadáa sí ọkàn àwọn èèyàn afẹ́fi ṣe dáadáa fún wa yálà nínú àwọn tó súnmọ́ wa nínú èèyàn ni àbáwọn tó jìnnà sí wa àwọn tá a jọ jẹ́ aládùúgbò ni àbáwọn tó ṣe wípé bí jíjọ pawọ́ papọ̀ nínú ìlú kan náà káàdì ọmọ orílẹ̀-èdè kan náà ká fi dáadáa sí wọn gbogbo àwọn ojú ọ̀nà yìí pápátá ní èròjà tí Islam tó fi gbé àgbọ́yé táǹpẹ́ ní alẹ́ ìsáàn tó fi gbàgbé kalẹ̀ fún ọmọ ẹ̀dẹ́yìn pàtàkì lọ́wọ́ tá a jẹ́ mùsùlùmí tó bá ń sọ fún wa wípé ẹ ṣe dáadáa ẹ fi dáadáa báwọn èèyàn lò ẹ sọ̀rọ̀ dáadáa fáwọn èèyàn ẹ wùwà dáadáa pẹ̀lú wọn àwọn ojú ọ̀nà tó ṣe wípé ẹ̀sìn wa tó gbà wò eléyìí ni tó fà á tó ṣe wípé ìgbà tí Jibril tó wá bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jùbẹ́rù bẹ̀rẹ̀ nínú àwọn àbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ iṣẹ́ ọlọ́run ó bẹ̀rẹ̀ bí ìbéèrè mẹ́ta sí mẹ́rin a rí pé nínú àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ya Muhammad akhbirni anil Islam eré anábì ìsàlàyé fún islam tá ń ní Islam anábì tó sàlàyé fún un أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه السبيل أنا بالكعوة وقبع الرئيس يوقع فوق جبريل جبريل وباتي تقبل أني فأخبرني عن الإيمان فلا يكون من تنقل إيه arábìnrin náà bẹnu ó pẹ̀láyé ń tàn pè ní ìgbàgbọ́ àwọn òpó gbàgbọ́ mẹ́fẹ́fọ́ oríṣẹ́ ọlọ́run pàlọ́lọ́wọ́ àríwọ̀ sọ́làm ó kà fún jùbìrì jùbìrì ló gba tító pẹ̀lú bẹ́ẹ̀ ó ní fa àkùdírní àti ìsàn ilé anábì sọ fún mi tá ń pè ní àìsàn dáadáa anábì ní àǹtá àbùdàlá كأنك ترى فإن لم تكن ترى فإنه يرى níta ń pè ní dáadáa òun náà ní kí ni kí ẹrú jọ́sìn fún ọba tó dáa kàánà kẹtàrọ ní ìgbà tó ṣe pé òun rí ọba náà lójú tèfèéfè fàílẹ̀ ń tẹkùn tàrọ nítorí wípé ẹ̀yìn ò bá rí ọba yìí ọba yìí rí yìí anábì ka àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìgbà tí jùbìrì ìlú anábì bèèrè lọ́wọ́ oníjẹ́ mẹ́ni tó wáyé Umar bin Khattab radiyallahu anhu ní Allah wa Rasulullah ah, àmọ́ o ọlọ́run bá tó dídí ẹ̀rọ ló máa nítorí ṣe láti gbẹ̀rọ̀ náà ní pé fa iná Jibril atakum yu'allimukum dinakum Jibril ló wáyé o nítorí wá ṣe wípé yu'allimukum dinakum ó wá kọ́ yín nípa ẹ̀sìn yín fàáìdàn inú àwọn nǹkan mẹ́ta tó ń ṣe ọlọ́run bá nìkìlá tó kàlàyé al-islam wal-iman wal-ihsan àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn nǹkan tó ṣe wípé ó gbé ẹ̀sìn wa róni àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn nǹkan tó gbé ẹ̀sìn wa róni ilé ìgbìyànjú Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ja'ala an-nabi sallallahu alayhi wa sallam ad-dinu thalathu darajat wọ́n ní ó ṣe ọlọ́run bá ní kẹlá nínú àlàyé hadith yìí ó ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ó ṣe ní ìpele mẹ́ta àláha al-ihsan èyí tó fi ń ga jù nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí bàbá yìí ni òun náà ní ẹlẹ́ẹ̀kẹta tí jùbìlì tó bèèrè lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ al-ihsan aláwùsọ́tún ha al-iman wayẹ̀lí al-islam aléyìí tó wá tẹ̀lé òun náà ní imani èyí tó tẹ̀lé òun náà ní kí ni al-islam àjẹ́mísí al-ihsan táwọn sọ fún wa yìí ọ̀kan nínú àwọn ojúṣe ẹ̀sìn wa ní tó ṣe wípé ó ń ṣe ọlọ́run bá àlejò sallallahu ó tó àtún rẹ̀ papọ̀ nínú mẹ́ta yìí amú àlè ìsàn ìmá ṣe dáadáa máa fi dáadáa báwọn èèyàn lò ìmá lo dáadáa nínú ìtẹ̀mí wa. ìfi dáadáa yìí ṣe ìgbésí ayé wa kálẹ̀ ní dáadáa gbà láìkì yáma torí pé dáadáa ta rí òun ni bọ́láwọ́ bá nítorí láṣẹ tó nínú àlùkò àríkú rẹ̀ ọlọ́wọ́ bá nítorí alọ́ dáadáa alọ́ papọ̀ mọ́ ìmánu láyé mi alọ́ dáadáa alọ́ papọ̀ mọ́ àlìsílámù láyé mi alọ́ dáadáa alọ́ papọ̀ mọ́ ṣé òun nínú fúnkìlá nínú àwọn in tó jẹ́ ẹ̀kọ́ ọlọ́run ọlọ́ọ̀bá ní kọlá alọ́ papọ̀ máa kúrò ọlọ́ọ̀bá ta ń pè ní dáadáa alọ́ papọ̀ máa tẹ́kùwà gbogbo àwọn akíní wọ̀nyí ó túmọ̀ sí pé àlùkìtì sáàrì ó ráyè ó wọlé kólẹ̀ nínú ọ̀rọ̀ wa àti kí mùsùlùmí máa sáré kónù wọn bẹ nínú àwọn àlìmọ̀sínúùn àwọn ẹni ire àwọn ẹni dáadáa ọlọ́run bá lè jọlá ń sọ nípa al-ihsan wal-iman ọlọ́run inna alladhina amanu wa amilu s-salihat inna la nudi'u ajra man ahsana ọlọ́run ẹ̀rí àwọn tí wọ́n nígbàgbọ́ nínú àwọn ọlọ́run tí wọ́n ní ìmánì wà ní ìsọ̀rí náà tí wọ́n tún ṣiṣẹ́ dáadáa dájúdájú àwọn ọlọ́run láàrín bí ó àjọrọ̀ mọ̀ àṣàn àmàdà a ní láláre ẹ̀sán gbogbo àwọn ẹni tó máa ń ṣe dáadáa torí pé alìmánì ti bẹ pẹ̀lú wọn wọ́n wá ṣe alìmánì yìí wọ́n ṣe dáadáa wọ́n fi dáadáa lò pẹ̀lú ìgbàgbọ́ wọn tí wọ́n ní ó túnmọ̀ sí pé alìmánù táwọn sọ yìí ìmánì wa abọ̀rọ̀ pé bìjẹ̀mín bìlìsàn abọ̀rọ̀ fi dáadáa lò pẹ̀lú ìgbàgbọ́ wa bẹ́ẹ̀ láyé mi ọlọ́run wa ṣe ìkìrọ́nù alìsàn bìlìsàn ọlọ́run ó lọ dáadáa papọ̀ mọ́ ẹ̀sìn wa ìsìlámù táǹṣì فالله بعد كده اتفقوا ايه ومن اعطى دينا ممن اسلم وجهه لله وهو مؤمن واتبع ميلة ابراهيم حنيف واتخذ الله ابراهيم خليلا قالوا ومن اعطى دينا تعلم توكن دا جلسي يسيوني الاسلام ومن اعطى دينا talẹni tó fi ń dáa jù lẹ́sìn tó ń ṣe mímàn àtìlámà wẹ̀jì àwùlíyà ìwọ̀wọ̀ mọ́sìn ju ẹni tó ṣe wípé ó juwọ́jú fẹ́ẹ́lẹ̀ lẹ́ni tó dájú kọba tó dáa lọ ó ṣe àlè ìsìslam ó juwọ́jú fẹ́ẹ́lẹ̀ pẹ̀lú ọba tó dáa bẹ́ẹ̀ ló tẹ̀lé lánàá anábìwá Ibrahim bẹ́ẹ̀ ni Ibrahim rẹ ayọ̀ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run láyé ní ọlọ́run ìbàlá man aslama wajhahu lillahi wa huwa muhsin bẹ́ẹ̀ ni talẹ́ni tó fi ń bá a jù lẹ́sìn bí ẹni tó ṣe wípé gbúwọ́ ju fẹ́ẹ́lẹ̀ lẹ́ni tó dojú kọba tó dáa fọ́lá òwò ájúrú ó ń darọ́ bì yìí irú àwọn èèyàn báyìí sọ wọn bẹ lọ́dọ̀ ọba tó dá wọn. àbílẹ̀ náà oúnjẹ ọ̀rọ̀ wọn Muhammad sallallahu alayhi wa sallam ló ń sọ fún wa ní oúnjẹ ọlọ́run ní من حسن إسلام من حسن إسلام المرء nínú dáadáa ẹ̀sìn ọmọ ẹ̀dẹ́ èèyàn min husn al-islam al-mar'i nínú dáadáa ẹ̀sìn ọmọ ẹ̀dẹ́ bá ní à ah, ilé mùsùlùmí ni à ah, wallahi mùsùlùmí rẹ̀ mùsùlùmí dáadáa ni ó jẹ́ báyìí sọ́kùn mọ́ra yà ní òun náà ni pé gbogbo tí ò bá ti sàn lọ́wọ́ tó kàn lẹ́sẹ̀ kó má bá wọn dá sí kó gbé jù sílẹ̀ a rí pé ọlọ́run bá tó dá wa a ṣe ìlọ́papọ̀ mọ́ al-Islam wal-Iman láyé ní ọlọ́run bá nìkan lọ alọ́ ń tá ń pè ní al-Ihsan alọ́papọ̀ mọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a fún wọn lọ ọlọ́run a ìrọ̀rùn al-Ihsan bi shay'in min huquqihi nínú àwọn tó jẹ́ ẹ̀tọ́ tá a fẹ́ fún un ìyẹn ni tó ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam nígbà tí jìbìrì dé lọ́wọ́ ẹ̀ pé fàkbír ni ànìní ẹ̀sán fún mi nírò pàǹtà ń pè ní dáadáa ẹsẹ̀kẹsẹ̀ ó ṣe ọlọ́run darí ẹ̀ padà ó ní àǹtá àbùdàlá ó náà ní pé kó o jọ́sìn fọlọ́run jẹ́ ẹrú tó ń jọ́sìn fọlọ́run sàánà tọ̀tàrọ̀ bí ìgbà tó ṣe pé òun rí ọlọ́run ọba lójúkorojú má fi ẹ̀sìn ọlọ́run bá má fi ṣeré má fi ìwọ ọlọ́run bá má ra láre àyín ńlá ń tẹkùn tara torí pé tó bá rọ lọ́run náà bá rí ẹ̀ fún tó bá ti jẹ́ nínú àwọn ìwọ ọlọ́run a jẹ́ pé bàtà àbá ṣe kọ̀tọ̀ láti ní gbogbo àwọn kìíní afẹ́ká ṣe lójú ọ̀nà tó gbà dáa èyí tó fi ń pé jùlọ tá a lè fi lọ gba ẹ̀san níwájú ọlọ́run. báyọ̀ náà bá mi jọlá àyè mí ọlọ́run bá lọ ń dápẹ́ ní àlìsá náà ń lọ papọ̀ wọ́n yìí páyọ̀ ọlọ́run tí a bá lọ ń páyọ̀ ọlọ́run bá àwọn bẹ̀rù ọlọ́run bá wọ́n fẹ́ ká páyọ̀ ọlọ́run bá ní ti pàápàá. inna Allaha ma'a alladhina taqaw walladhina hum muhsinun ọlọ́run dájájú wọn ọlọ́run bá òun bẹ pẹ̀lú gbogbo àwọn tó bá páyè wọn náà àwọn tó ṣe wípé wọ́n ń ṣe dáadáa pẹ̀lú kíni pẹ̀lú ìfẹ̀mí ìpáyà wọn ìpáyà wọn kò ń ṣe nítorí owó ìbẹ̀rù ọlọ́run tó náà bẹ̀rù ọlọ́run kò ń ṣe nítorí owó ẹlòmíà nítorí tó ń tó ń fọ́rọ̀ ní gbogbo ọba àti ìyà òsì jẹun torí pé kò fẹ́ kó ti tàn wọ́n ní á ah, torí pé ah, òun là ń fi lọ́run fún láti lọ́run fún náà ni pé ó lè ba ìṣètò wa kó fún wa lówó nì ọlọ́run bẹ kò bẹ sàdéhùn wọ́n tó bá tún kọ̀ǹdíṣàn ọlọ́run ìyẹn ni wípé òun fọ́lọ̀ ní májèmú tó bá ṣe lè mí náà ṣe lè wá wọn ni wà tọ́lọ́run òjò máa play game tó bá fẹ́ jọ́sìn fọlọ́run wà jọ́sìn fọlọ́run ìran ni wà nínú náàsì mọ̀ yá àgbòdòlá aláhárùsì ó ń tẹ́nu ọmọ ẹ̀rí ẹ̀ tó ṣe wípé wọ́n ń sin ọlọ́run ọba lórí òrèfé ìrọ́ àhásẹ̀nẹ́ ìtìmá ànàbí tí dáadáa bá jẹ́ wá bá wọn ọkàn ó balẹ̀ inú wọn dùn inú wọn dùn dáadáa pé ààyè nígbàkejì ìgbàkejì dáadáa bá dé nǹkan lọ́ba aláwẹ̀ iyì wọ́n bá yẹ́yìn padà wọ́n tún sálọ bò mí nìyẹn ọlọ́run irú àwọn ìbá ìkásọ̀rọ̀ dúníyà wẹ́lì àkìrọ̀ àwọn tó ti pé wọ́n fẹ́ máa jọ́sìn fọ́lọ́run bíi pépà ibi tátẹ́gùn bá gbé wọn tí dáadáa bá dé ọkàn ó balẹ̀ tó bá kù díẹ̀ káàtó ó ti ṣe kí ni ó tún ti sá ló ti bọ́ síbò mí káàdì eléyìí ò rí báyìí sábà páyọ ọlọ́run ìpáyọ ọlọ́run aláfẹ́ ká fi àṣẹ káàdì ká ṣe dáadáa pẹ̀lú páyà òun fa páyà yìí àìsànù yìí ọlọ́wọ̀ ọba àlejò láṣẹ ìkólókan rẹ̀ fún wa nínú alukur'an ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá fi ìdàtì ayat min al-Qur'an láyé ma yí ayé nínú al-Qur'an àwọn míì ní ó lé ní bí ayé ọ̀nà 195 ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá fi ń dárúkọ ń tàpé ní al-Ihsan àti gbogbo àwọn gbólóhùn míì tó súnmọ́ ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá fi ń dárúkọ ẹ̀fún ọ̀nà al-Qur'an gbogbo ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá tó sì sínú Al-Qur'ani fún abẹ́ tó sọ fún pé má farratna fil kitab min shay kò sí nǹkan kan tá àti sàlàyé ẹ̀ fún yín nínú síra Ọlọ́run alẹ́sánù yìí ìmá ṣe dáadáa ká fi dáadáa lo ìtẹ̀mí wa lọ́nà àníkẹ́ ọlá ó mú lọ́kùn dúdú fún wa nínú Al-Qur'an kódà lọ́nà àníkẹ́ ọlá bá wá láṣẹ lórí ẹ̀ wípé afẹ́kẹ́ máa ṣe dáadáa سورة النحل من سورة النحل آية بي 90 إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبذل يعظكم لعلكم تذكرون ọlọ́run إني dájúdájú àwọn ọlọ́run apayín láṣẹ ẹ̀là àdùlù déédéé ọmọ fi déédéé báwọn wọlé ìtàn àti dáadáa torí pé àlàáfù kan fúnra ẹ̀ náà náà bùkátà sí kí ni àìsẹ̀káàrì ká ṣe déédéé déédéé yẹn bùkátà sí ká ṣe déédéé yẹn pẹ̀lú dáadáa asẹ́lẹ̀ náà bá ní jọlá ti pa wá nínú súra yìí ya'muru bil adli wal ihsan apáyín láṣẹ déédéé apáyín láṣẹ dáadáa àti gbogbo àwọn nǹkan míì látẹ́ká fi lò pẹ̀lú ara wa babaláwo nu súrátù dákọ́rà bí ayà 195 ìtọ́lọ̀ àbálẹ́kẹ́ láti bá wa sọ̀rọ̀ lórí dáadáa òun náà ni àwọn ìṣe lọ́rọ̀ èèyàn fún wa ọlọ́ni wa anfiqu fi sabilillah wala tulku bi aydikum ila ta'aluka وأحسنوا إن الله يحب المحسنين ọlọ́ni wa ń fi kò fi sabilillah ẹ máa ná nínú nta ní fọlọ́wọ́n bá ní kí ọlọ́ba tó ga yín sí ojú ọ̀nà rẹ̀ ẹ máa ná nínú nta fún yín wala tulqu bi aydikum ila ta'alu ẹ má fọwọ́ ara yín fà parun fúnra yín wa ahsinu ẹ wá máa ṣe dáadáa wa ahsinu ẹ máa ṣe dáadáa inna Allah yuhibbul mu'minin ọba tó dá yín ọba tó nífẹ̀ẹ́ dáadáa ni gbogbo àwọn tó bá ṣe dáadáa náà bá ní tọ́lá nífẹ̀ẹ́ wọn ẹ ti dáadáa lò nínú ìtẹ̀mí yín ẹ ti dáadáa lò nínú àlámọ̀rí yín ẹ má jẹ́ kí dáadáa ta ní kẹ́ lò kó tán sínú mọ́sálásí ẹ jẹ́ kí dáadáa ta ní kẹ́ fi lo ìtẹ̀mí yín kó jáde nínú mọ́sálásí kó bọ́ sínú ètò ọrọ̀ ajé yín kó bọ́ sínú ètò òṣèlú yín ájì àmú ní ẹ̀fì dáadáa lò nínú gbogbo àwọn alámọ̀rí torí pé ọlọ́run ní wọn àkínú ẹ máa ṣe dáadáa ẹ máa fi dáadáa bára yín lò ìnáláyọ̀ ẹgbẹ̀rún mọ̀fìní ọlọ́run bá nítorí gbogbo àwọn tó bá ṣe dáadáa bẹ́ẹ̀ ni bàbá lọ nu Suratul Qasas àyà bí seventy seven ọlọ́run bá àlejòlá ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti jẹ́ kí ètò tẹ̀mí wa kó máa bẹ níwọ̀ntúnwọ̀nsì tí ó sì ní dáadáa nù. ọlọ́ni wa jáde fi máa àtàkà láwùdára àkírọ̀ ọlọ́ni ẹ̀rí nínú ta fún yín àwọn dúkìá ta fún yín owó ta fún yín afẹ́kẹ́ fi wá dúkìá mà wọ ọlọ́wọ́n ba wà tẹ́jì fi máa àtàtẹ̀ láwù dára àfihàn alkiyama ta ní kẹ wá opportunity life ilé ayé tẹ̀ ń bẹ́ nú ẹ̀ òun lẹ́ẹ̀ fi wá gbogbo àwọn nǹkan tó bá so máa yín owó ni dúkìá ni ọmọ ni àwọn kinní wọ̀nyí afẹ́kẹ́ fi wá alkiyama náà wàlá táǹtà nàìjíríà ká nínú dúnìá tẹ́ àmì ẹgbàgbé ìpín yín lórí ayé ń bíbà. àwọn ẹ̀sìn wọn rí bẹ́ẹ̀ ah ẹ̀sìn ọlọ́run ló ti kárí wúruwúru ẹ̀sìn ọlọ́run ló rí wúruwúru ìwọ ló ò lo ó ṣe àlè ìsàn àfẹ́ ìdí tí wọ́n ń pa yín báyìí ah, àwọn láì ẹ̀sìn tá a mú tó ló kékeré bí máa pa wá àti ẹ̀rá yìí lọ àà àà àà ìṣekú ìṣe ló ń ṣe yẹn. ẹ̀sìn oníká jẹ̀yà ẹ̀sìn oníká lòtẹ̀ ní wa wúruwúru ẹ̀sìn oníká bá mójútó ayé wa lórí fún agbẹ́sẹ̀ fún wa àwọn aláṣẹ àwọn èèyàn láàrin kí ló fà á wàláì mo bí ìgbà ni mo mójútó àwọn àwọn alọ àti là bó ṣe mójútó àrùkì àmà kó mójútó lé ayé náà torí pé lé ayé yẹn ni wàá ti ṣe kí ni wàá ti ṣiṣẹ́ àlùkìyàmà tó bá ti ṣe mistake mistake yẹn nípa lé ayé ń bíbà yìí ah result ẹ̀ láǹkìyàmà ó lè má dáa ọ̀rọ̀ ni wàá tẹ́kì fi máa dákẹ́ láwùdára àṣírọ̀ níta fún yẹn abẹ́kẹ́ wá àlùkìyàmà ọ̀dọ́ wàlá àtàǹtà nasibaka minad dunya ẹ má gbàgbé ìpín náà lórílẹ̀ ayé ń bíbà yìí وأحسن كما أحسن الله إليك ẹ wá máa ṣe dáadáa bọ́lá wọn bá àlékè ọlọ́ba tó dáa ní bó ṣe ṣe dáadáa fẹ́yìn náà. wà á dín kàmá àtànàlá ilé yìí ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn bọ́lá wọn bá àlékè ọlá ṣe ṣe dáadáa pẹ̀lú wọn náà. wọ́lá tó síbi ẹ máa lo ìyẹn ló wà àbàjẹ́ lórí ilé ọ̀nà. wà á dín kàmá àtànàlá ilé yìí ولا تفسد الفساد في الحرب ولا تفسد الفساد في الحرب إن الله لا يحب المفسدين أما ما فوا بجلو إلى الله الله بعلك لو نفسد بوا وطبعوا وبجل ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ àìdá gbogbo àwọn eléyìí ìwà àbàjẹ́ ni wọ́n ọlọ́run ọba ò fẹ́ wọn ọlọ́run ọba ò ṣe kí ni ọlọ́run ọba ò fẹ́ wọn lọ́nà kan tàbí kejì kí ni tọ́lọ́ ọba àlejòlá fẹ́ àlùkùsán abẹ́lẹ́ ọba àlejòlá ó ṣe wá lẹ́nu ire ó ṣe wá lẹ́yìn dáadáa ó ṣe ìṣẹ̀mí wa nítẹ̀mí ire ó ti káàkiri àwọn kó dáa fún wa lẹ́tọ́bí ọlọ́run àlejò àkúnyẹ wọlé àkúwọ́ta ìlà àrílà. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ọlọ́wọ́n bá ní kí ọlọ́wọ́n bá tó dá wa ọba tó ṣe wípé ó ṣe ìtẹ̀mí wa nítẹ̀mí ire ni ó ṣe ilé ayé fún wa ní nǹkan tó dá nǹkan tó dùn nǹkan tó rẹwà bẹ́ẹ̀ lọ́wọ́n bá ní kí ọlá ń kìlọ̀ fún wa ní tóun ti ṣe dáadáa yìí ẹ lọ́kì bàjẹ́ sínú àwọn dáadáa yẹn ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ òun ni tó ṣe wípé ó ń jáde látọ̀dọ̀ wa níbi wípé àrójú mú tó dáadáa tọ́lọ́wọ̀n bá ní kíọ́lá tó pa wá láṣẹ. bẹ́ẹ̀ ni tó ń fi bóṣẹlẹ̀ wù kíyàn wùwà àbàjẹ́ tó ọlọ́wọ̀n bá ní kíọ́lá ó fẹ́ kó mọ́jà kàmùná lórí dáadáa ta ní kó máa ṣe wọ́n wá tó máa pé wà láti ṣẹ́wì lásán wà láti yí ha ẹ má fi àìdá àti dáadáa ẹ má fi wéra wọn ìtìkọ́ àbíyẹ́tì yẹ àhàkàn kódà tẹ bá rí àìdá kan látọ̀dọ̀ àwọn èèyàn kí ni lẹ́yìn fi dá padà fún wa ẹ fi dáadáa dá padà àti lẹ́yìn náà bá ti ẹ̀wù àǹkan tí ò dá nínú àwọn kẹtẹ́ náà mọ̀ wípé eléyìí aburú ni mo ṣe àìdá ni mo ṣe yìí àìdá tó ṣe yẹn mọ́jà kàmùnà tètè fi dáadáa dá padà torí pé tọ́lọ̀ bá ní kẹlá ròyìn àwọn ènìyàn náà ní wọlé nílá ìdá afá àlúfà ṣẹ́ṣẹ́tẹ̀n àwùbálà mú àǹfúta wọn zakarula fàṣẹ́fàrú lìdùnúbìhìm wọ́n máa yẹ fèrú dùnúbà ìlọ́lá wọ́lẹ́ ní sírù àlàmà fàálù wọ́n wù àlẹ́mùn ọlọ́ni wọlé nílá ìdá afá àlúfà ṣẹ́ṣẹ́ ẹ̀rọ àwọn ètò ti pé nígbà tí wọ́n bá ti wù àbàjẹ́ kan ìwà ìdá kan ti jáde lọ́dọ̀ wọn zakarula wọ́n tètè rántí ọba tó dá wọn fọ̀sẹ́fàrú ní dunu bí i wọ́n wá wọ ọlọ́wọ́n bá àdìkẹ́lá lọ́lá foríjì. ìwà àbàjẹ́ kan jáde látọ̀dọ̀ ẹni wọ́n náà rí pé ó ti wọ ẹ̀ṣẹ̀ sí ọba tó dá ẹni tètè fi dáadáa tàbí àìdá tó ṣe yẹn. láàtẹ̀ sẹ́wìn láǹfààní wàdà àtẹ̀yí à ìfà àbílẹ́tì ilẹ̀ àfẹ́lì kódà kó ṣe pé láàrin ìwà àtọba tó dá ẹni tètè wá foríjì àdúgbò ti pé láàrin wa àtẹ̀yàn ni ọ̀rọ̀ ní ìfàdí lẹ́tí ya àtàn òun ti wu àìdá ó ti bẹ́ẹ̀ lò ìwọ má fi àìdá yẹn má sọ di ọ̀rọ̀ adìẹ fọ́ mi adìẹ dà mí lógun nù má ṣe kí ni má fọ lẹ́yìn àmì ìdára àfihàn ká fọ lẹ́yìn ká fún padà nù nílà eléyìí ò ń ṣe nǹkan afẹ́ látọ̀dọ̀ àwọn mùsùlùmí ọ̀rọ̀ ní ìfàdí lẹ́tí ya àtàn ṣe dáadáa sẹ́ni tó ṣe àìdá tiẹ̀ فإذا الذي بينك وبين الأعداء ó dẹ̀ kó ṣe ń pé ẹni tó ṣe wípé ọ̀tá kí ní nǹkan ọ̀kan bẹ láàrin ìwà àti ẹni wà á fi dáadáa bá lò débi wípé ka anna waliyyun hamim ló wá dàbí ọ̀rẹ́ ayò pẹ̀lú ẹ̀ àmọ́ tá a sọ yìí wà má yìí lọ́kọ́ à ilẹ̀ lẹ́dí náà sọ́bàrù ọlọ́ni àwọn náà mọ̀ pé kí ní yóò ṣe ń tó rọrùn kò sáwọn tí ó lè ṣe ilẹ̀ dínà sọ́bàrú àtàwọn tí wọ́n bá ṣe sùúrù wọ̀mọ́ yóò lá tọ́ra ilẹ̀ àdúrà dínà rí àwọn wo ni ó lè ṣerú eléyìí tó ṣe wípé tòun tí báwọn bá ti ń ṣe àìdá pẹ̀lú wọn dáadáa ló máa fi dá wọn lóhùn padà ọlọ́run ní àwọn tó ṣe wípé wọ́n lákàkú fún àlùkìyàmọ̀ wọn ọlá jẹ́ tiẹ̀rẹ̀ tí ò níye àwọn ọlá orí àìmọye ó ń bẹ pẹ̀lú kálò dáadáa nínú ìtẹ̀mí wa ọlọ́run gbogbo ẹni tó bá fi dáadáa lo ìtẹ̀mí ẹ̀ dáadáa tá à ń sọ yìí nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ àìkíyàmọ́ wa oníṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa ni bẹ́ẹ̀ ni nítorí ṣe pẹ̀lú àwọn àtàwọn èèyàn ní ń tá àmọ́ ṣàlàyé fún wa àwọn ojúpọ̀nà tó ṣe wípé dáadáa lè gbà wá bá wa àwọn tá ṣe dáadáa sí àwọn àti ọba tó dá wa ni àwa àti ìjọsìn tọ́lọ́ ọba nítọ́lá tó ṣe fún wa ní àwa àti ẹ̀dẹ́ ẹgbẹ́ra kódà tó jẹ́ ẹranko ọlọ́run fẹ́ ká fi kí ni ká fi aburú ká fi àdá ká fi bá wọn lò àwọn náà bá bá àtàdéhùn tó gbogbo ẹni tó bá ṣe dáadáa man amila salihan min zakarin aw unsa wa huwa mu'min fala nuhyiyannahu hayatan tayyiba ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون أراني من عمل صالحا بجواني كاني تبا الشدادة يالا وجاكم لنوجو بني وهو مؤمن هدى كل ما جابوا فيه أني بابوني نولون أراني الله يبارك fàlànà ìyánàwó àyàtàn tó yìbá a kò ní ìtẹ̀mí àrírí lò. a jẹ́ kí ìṣẹ̀mí arinrin kódà bó ṣe pé orílẹ̀-èdè ni wọ́n ti gbájúmọ́ dáadáa ní ájíkísẹ̀ ní arinrin tó jẹ́ ti wọn ní orílẹ̀-èdè wọn táwọn èèyàn máa fi àìdá bára wọn lò gbogbo èyí tí gbogbo èyí dú sí wa ó kẹ́yìn sí wa bá ṣe ń ba yí nínú wa lẹ́nìí àtàrà àìdá náà ọ̀pọ̀lọpọ̀ ó jáde ńbẹ̀ ọlọ́ni á fún wọn ní ìtẹ̀mí arinrin lò bàbá méjì di anáhùn màjọrọ ọ̀hún bẹ́ẹ̀ ni a wà san wọ́n lẹ́sàn-án iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀sán yìí tó fi ń dáa jù nínú dáadáa ìrànká ni àwọn náà látara kíni látara dáadáa tí wọ́n ṣe abẹ́lẹ́ ọba àdékẹ́ọ́lá ó ṣe wá lẹ́yìn rẹ̀ ó ṣe wá léyàn rẹ̀ ó ṣọkùnrin wá léyàn rẹ̀ ó sọ àwọn obìnrin wá léyàn rẹ̀ àwọn ọmọdé wa kó ṣe wá lẹ́ni re àwọn àgbà wa kó ṣe wá lẹ́ni re kó jẹ́ kí dáadáa jáde látọ̀dọ̀ wa ká lè máa fi dáadáa lò nínú tẹ̀mí wa ọlá tóbi ọlọ́run ilá kúlọ̀ ọlá kúwọ́tà ilẹ̀ abilá kúránì kàlá wọn alhamdi ṣọ́rọ̀ ọlá ilá ilá hàn ọ̀sọ́fìkọ̀ wà sí